باب كتاب الجنائز وعن ابي سعيد ان رسول الله صلى الله عليه وسلم قال اذا رايتم الجنازه فقوموا فمن تبعها فلا يجلس حتى توضع متفق عليه وعن ابي اسحاق ان عبد الله بن يزيد أنقذ الميت من قبل رجلي القبر وقال هذا من السنة أخرجه أبو داود وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إذا وضعتم موتاكم في القبور فقولوا بسم الله وعلى ملة رسول الله أخرجه أحمد وأبو داود والنسائي وصححه ابن حبان وعله الدار قطني بالوقف الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد ìpanifún ọlọ́ ọba tí ó tún jí ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ó sàgbà ní ìjọsìn fún wa ṣe ìkanú àwọn ojúṣe tó yẹ kí a ti ṣe fún òkú tó jẹ pé àwọn tá a jẹ́ alàyè àmà Àwọn àbí sàáyìn rọ̀dí ọlọ́rọ̀ tààlà. Àbú sàáyìn olóba ọ̀rọ̀ yìí wá. أن رسول الله صلى الله عليه وسلم قال قلنا عن محمد sọlá olùsọlá ó sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé. ìlànà ayélujára ìdáná àgbàkà fún un. ó ní tẹ́ ẹ bá ti rí òkú kan tí wọ́n gbé kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí fàkóòmù ẹ̀dìdì fún ẹ̀dìdì ẹ̀dìdì fún. àwọn èèyàn gbókùú bọ̀ ọmọ òkú yẹn rí ni àbó òtí ẹ̀ máa rí tí wọ́n sáàfin kókò ni wọ́n ń gbé bọ̀ wáyé nínú ṣe mùsùlùmí nínú ojúṣe mùsùlùmí nínú ẹ̀kọ́ òun kí mùsùlùmí lè dé. bàbá ìtọ́jú àbàlàyé àtàkùn dọ̀. anábìsọ̀rọ̀ àlùwẹ̀sọ̀rọ̀ ó ní ẹnìkẹ́ni nínú yín pàmọ́ntẹ̀mí àá ẹnìkẹ́ni nínú yín tó bá wá tẹ̀lé òkú yìí. fàlà ayẹ́tì àtà ìdọ̀. kò gbọ́dọ̀ jòkó tó bá gbókun yẹn dé dandan kò gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ jòkó àtà dọ̀ títí tí wọ́n fi gbókun yẹn kalẹ̀ níbo ni wọ́n gbé kalẹ̀ sí sórí ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́. ó dìgbà kan wá gbé sílẹ̀ ẹlẹ́ síwájú kó tó ṣe kéde kó tó wá jòkó àdéṣe ń bẹnu bùkárà tó ń sùn. kí làwọn ẹ̀kọ́ tí ó wà lára àdéṣe? tí a bá wò ó rí pé òjíṣẹ́ ọlọ́run ó jó orin lẹ̀ fún wa pé gbogbo wà tá a bá ti rókù kan kọ̀yẹn rí òkú yẹn lọ́ba gbé kọjá òkú ọmọdé ni òkú àgbà ni ọkùnrin ni obìnrin ni kí lójú ṣe wa ọ̀pọ̀ mú un láàmú ẹ̀dìdì fún un gbólóhùn pé kú mú un là kádìdì fún un yìí tánàbí sọ yìí ọ̀pá wa láti ẹ̀ àbẹ́bí ṣe kí ni ọ̀pá wa láti ẹ̀ tó túmọ̀ sí pé tọ́yẹ ká mú bẹ̀ ni pé ọ̀ràn yẹn ni ká dìde ò ní jòkó ọ̀ràn yẹn ni kò dìde. àmọ́ àwọn olùmọ́jú yé wa pé kìí sọ̀rọ̀ yẹn àfẹ́ni nítorí pé a rí hadisi mi tí wọ́n ní ànábi dìde ó tún jòkó ó dìde ó tún ṣe ó tún jòkó eléyìí ká mọ̀ fún kẹ́ni lílo tánàbí ní àdìde yẹn kì í ṣe ọ̀ràn yẹn nàbà fẹ́ ni kì í ṣe nàbà ìbáṣe torí ẹ̀ tọ́ ọ̀bá rẹni tó dìde ajẹ́pẹ́ ò ní bù tẹ́ tó bá sì dìde ń kọ́ ajẹ́pẹ́ kí ni yóò gbọ́n dáadáa tíyẹn bá wá dìde fóòkù tí wọ́n ń gbé bọ̀ wá láti wọn síìtì kẹta wọn agbègbè síìtì tìyín ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni èyí tí wọ́n fi máa sọ̀rọ̀ lọ ọwá dìde bó ṣe ní lọ́wọ́ báyìí sáwọn ẹ̀yìn tó náà fẹ́ fi sọ̀rọ̀ kò bá jẹ́ pé a bá ka òǹkà rẹ̀ ó tó hundred ló tó ọgọ́rùn-ún. tá a bá wo ìyẹn ni pé òǹkà nọ́mbà lé yẹn ó tó ọgọ́rùn-ún. ìwọ́n ti láti kí lọ sí rí ilé tí yín sì wà níbi eighty nine wọ́n ti wá láti nọmba wá anábì tí ní ìsàárọ̀ àìsùn tẹ́ ẹ bá ti rí ìgbà tó ti láti nọmba wá yẹn náà ni yà pọ̀rọ̀ tó ń sọ ti kọ́lá sí kí ni kọ́lá sí kí ni wọ́n fẹ́ gbalá dá yẹn o torí ànábì ọ̀sọ̀ pé ìsàtàrọ̀ bà mí nǹkan onítọ́ bá ti kí ni tó bá súnmọ́ yín onítẹ̀ bá ti rí i tíyẹn bá wá rí òkú láti nọmba wán tí ó sì gbọgbẹ wa kọjá wọn sì ń lọ ìparí síìtì ìgbà wọn láti wá jòkó rè ṣẹgun wọn dẹ tó ní sáré ó ní jòkó òdò wọn kọkọ tuntun náà ó dìgbà tí wọn bá gbé òkú yẹn kọjá rẹ tí wọn bá gbé kọjá rẹ sáré gẹ́ni torí pé àti ìsinmi rìn lẹ̀ ó mọ̀ tí wọn bá gbé kọjá wa ni látòun jò lọ́sẹ̀ wọn jò. nínú ẹ̀kọ́ míì tá a fẹ́ mú lára àdéhìí òun ni pé ìsìláàmù ó fẹ́ ká mú nǹkan kan látara dídìde wa yẹn nǹkan àwọn tó fẹ́ ká mú ni pé ká fi pọ́n ẹ̀mí tọ́lọ́wọ́n bá dá. sínú ara tó jáde kó nínú ara kábí nǹkan kejì tọ́lọ́wọ́n bá àlá tó fẹ́ ká mú látara àdéhùn yìí ni pé káwa náà tààrẹ̀ gbà wá sí jẹ́ kákan kò wa si wa ba kankan kò tiẹ̀ bà wá kan kò tiẹ̀ kankan fún wa ẹ́ tá a sì mọ̀ náà ó kú ti gbàgbé nù kú tí ọba kan ajẹ́pẹ́ kí ọgbà gbé kú. èyí òkú sì gbọ́dọ̀ fún wa tá a bá ti ní òun ni kọ́ máa jẹ́ wà sípa kó sì máa rán àwọn aláìlẹ̀ tí báwa lọ́sẹ̀ kẹ́lẹ̀ á kù jọ kan. ẹ wà rí i pé ọ̀dà kádìdì yẹn káwa náà lè tibẹ̀ gba wáàsí. sẹ́wọ̀n pa ànábì sọ fún wa náà rẹ̀ tọ́lá àwọn ọ̀sán pé ẹ máa bẹ sàárè wọ̀ kùsàkérò kún àfihàn tẹ́ bá ń bẹ sàárè wò ní ọ̀ràn yìí ló jáde kí á náà ẹ̀kọ́ míì látara hadithi yìí anabi sọ fún wa pé sọlá àlọ́sọ̀nà níbi tá a bá di ká dìde ṣé gbogbo ẹni tó dìde ṣé dìde nìkan náà fẹ́ ká ṣe ni àbí wọ́n fẹ́ ká ṣe nǹkan mi ajẹ́ pé ìwọ́tọ̀ ọba rí ni tọ́ ọba fẹ́ gba wá àti olùdẹ́gbàládàmì lára rẹ̀ kò kì pé. kó o dìde kó o padà la nídìí nìkan o tún lè tẹ̀lé ọmọ òkú yẹn rí o kó o jẹ́ kí ni ọmọ rí o amábàdí kó fún ẹgbẹ́ bá déwájú rẹ̀ ọba jẹ́ kí ni ọba tẹ̀lé anábì ní famantẹ̀bí a tó túmọ̀ sí pé kìí ṣe kìí ṣe la ní ìgbà míì náà alẹ́ rẹ̀ ló fi kí ni àwọn là ń sọ̀rọ̀ lọ́wọ́ sí ìdílé àmì wà lẹ́yìn tó bá wà tẹ̀lé nínú ẹ̀yìn tẹ́ dúró o ẹ gbọ́dọ̀ jòkó tẹ́ bá dé tẹ́ ẹ gbọ́dọ̀ dé kíni àyàgbà tó máa tó gbé òkú yẹn kalẹ̀ nítorí pé òkú yẹn ọ̀dà gẹ́gẹ́ bíi kíni ìmáàmù fún yín ni ìmáàmù yín ò tí ì jòkó wọ́n ti dé kíni wọ́n ti jòkó sọ́kọ́kọ́ jàlá sọfẹ anabi ni fa máa ń tẹ̀lé àhà ẹ̀ ń tẹ̀lé ìmọ̀mọ́ lásán náà kí lè máa ń ṣe a máa ń tẹ̀lé bí mọ́mọ́ bá ti jòkó tẹ̀yìn bá jòkó àwọn èèyàn ní wà wọ́pọ̀ sẹ́jọ́ ni wọ́n lọ ẹlẹ́yìn mọ́ ẹ wọ́n máa ti àyàbòyà lẹ́yìn mọ́mú rẹ̀ ìmọ̀mọ́ ń kú ọba lè kẹ́mi ọba lọ jòkó tiẹ̀ torí ẹ òkú yẹn dàbí ìmọ̀mọ́ yìí ni òun ní síwájú yín lọ tẹ́ kọ́nà àwọn tó síwájú rẹ̀ òun lọ ń tẹ̀lé ọkàn síwájú ẹ̀ ni wọn gbọ́ òkú yẹn tí wọn bá sì gbé sílẹ̀ lẹ̀ wọ́n gbọ́dọ̀ sẹ́gẹ́ni wọ́n gbọ́dọ̀ sí jòkó. nínú ẹ̀kọ́ ni pé tí wọ́n bá wá gbé kalẹ̀ lójú ọ̀nà wọn ò tí ì dé tẹ́ wọ́n gbé kalẹ̀ lójú ọ̀nà bóyá wọ́n fẹ́ jábọ́ wọ́n sáré gbé kalẹ̀ àbí òkú yẹn ò dó dáadáa nínú ibi tí wọ́n gbé sí wọ́n fẹ́ tún ṣe ṣé àná wọn ti gbé kalẹ̀ náà nù fún ìgbékalẹ̀ torí wọn ò tí ìgbélé ibi tí wọ́n lọ. ìyàtọ̀ wa ń bẹ láàrin kí wọ́n gbé kalẹ̀ ká sì jòkó àdéhìtà sọ́njò ní nípa pé gbogbo ẹni tó bá fẹ́ gba ẹ̀sán kí rọ́ọ̀tù ẹ̀sán òkè ńláńlá méjì ọ dúró títí tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi yanjú òkú yẹn tán tí wọ́n fi sin tán yányán. àtiwọ́ tó dúró dúró tà ń sọ mẹ́rin ni pé má kúrò mẹ́rin ó ti yé ìrẹ́ lómi tuntun ìgbọ́ dúró yẹn lọ sí ìdúró kámẹ́rù. ọba àjòkó ọba ànàró ọ̀tọ̀ nìdájọ́ pé ọ̀ gbọ́dọ̀ jòkó tí wọ́n fi gbé sílẹ̀ lẹ́yìn ó ti yé ọ̀kọ̀lẹ̀ dájọ́ yẹn tó bá dẹ̀ jòkó náà wọ̀ ìṣẹ̀lẹ̀sẹ̀ o àmọ́ kọ́ ọba ládá òun ni kẹ́ni ọmọdé o. ọ̀tọ̀ tó máa ní ìdájọ́ pé kó o wà níbẹ̀ títí tó o fi ṣe tán ìwọ tó bá wà náà tó o fi ṣe tán ni tó bá wo lè jòkó tó bá wo lè dúró àlùmọ́yìn mú ni pé tó bá ìjòkó bá ń wọ ọjọ́ òkú ọgbọ̀rọ̀ jẹ́ kí wọ́n gbókun yẹn sínú lẹ́ẹ̀lẹ̀ kọ́ àfún gbé sílẹ̀ lẹ̀ náà fún ọtí gbé sínú tẹ́ o fún gbé sílẹ̀ lẹ̀ náà títí tó ń ṣe kíni tó fi wá jòkó. mo rò kó gbé báyìí ẹlòmí ń gbà mí yóò ti mọ àrùn yóò bá dẹ́tẹ́ báyìí ẹ̀ka náà yóò ṣe kíni yọkọ̀ jòkó lẹ́lẹ̀ ẹ̀ka náà yóò ṣe kíni yóò jòkó lẹ́lẹ̀ irú eléyìí kò bá a kò sínú ẹ̀kọ́ mo rò kó yẹ so ṣe ká kàkà sí àbúkádóbà haram ni ó yẹ kàkà sí wọn ni kàkà sí ọyá ìjọba parí spa. wọn á bí hafa anna abdullahi bin yazid. abu ishaq lọgba àdìsẹlẹ ìwà. anna abdullahi bin yazid. ó abdullahi ọmọ yazid. alkola lmayi ta. abu ishaq yìí tábìlì ni abdullahi ọmọ yazid sọ ábà ni abdullahi ọmọ yazid yìí òun lọ wá sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí òun lọ sọ ọ wá ní wọ́n ní abdullahi ọmọ yazid yìí òkú kan kúnjọ́ kan òkú tó wá yìí nígbà tí wọn fẹ́ gbé wọ sàárè ẹ̀kọ́ mi làtó ń kọ́ látara òkú yẹn dé mọ́lẹ̀ o kò sì máa lo gbogbo ẹ̀ níbi òkú rẹ torí ẹ̀wọ́ tó bá fẹ́ gbàgbé tó bá ti tẹ̀lé agbọ́ kókó kan kú tètè yá máa ń lọ bẹ̀ sódà wà lẹ́nu ikú mẹ́rin bá ti di túmẹ̀tì ẹ̀wọ̀ ní sikin kò ní gbàgbé mọ́ pẹ̀lú ògbọ́rọ̀. ó ní abilá àwọn yẹ̀dí ó gbé òkú kan wọnú sàárè. mi ń kí balẹ̀ ìjìnlẹ̀ yìí kọ́ bẹ̀rẹ̀ láti bí ẹsẹ̀ sàárè láti bí mo pè é sẹ́fẹ̀tà bá gbẹ́ sàárè gbẹ́ sàárè báyìí bíbà ni orí bíbà yìí ni ẹsẹ̀ ìyẹn kí n tá fẹsẹ̀ sàárè sí ni tá gbẹ́ fún orí ni ó ti yé nígbà wọn wá fẹ́ gbé òkú yẹn wọnú sàárè wọn wá gbé e wọ láti bí ẹsẹ̀ rẹ̀ báyìí ó ti yé. yẹn ni pé òkú lélẹ́yìn ni mo lọ́wọ́ bí sẹ́ẹ̀tì wọ́n á gbé wọ́ láti bí ẹsẹ̀ báyìí tábà wá gbé wọ́ láti bí ẹsẹ̀ báyìí á ara gbé sí báyìí á máa sùn bí ẹ̀jẹ̀ báyìí wọlé o wọlé pé wọlé mi á kà máa pàdé ẹ̀jẹ̀ báyìí tó jẹ́ sí pé ní eré rẹ̀ ní ọkọ̀ wọlé wọlé sàárè kẹsẹ̀ rẹ̀ tó wọ̀ kò bá a mú kábẹ́kùkù sàárè káwá gbé báyìí. kákan ló gbé sílẹ̀ níta máa ṣe ni pé a gbé síbi ṣáìdì bí ẹsẹ̀ rẹ̀ rí ẹsẹ̀ sàárè báyìí láìsí máa ti kíni a wà sùn díẹ̀ díẹ̀ a gbé díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ìdílé ọkọ̀ wọ̀ láti wá gbogbo nínú sàárè. ó ní abdullahi bọ̀dẹ̀ yẹn sì ti ṣe bẹ́ẹ̀. wà hàdà mí náà sún bó ṣe wá ṣe tó ṣe yìí ọ wá ní wàhálà nínú sunna ní mo ṣe yìí o nínú sunna ló wà. àṣé tábàlíkà wò àsopọ̀ wa tá a bá gbókùn sínú sàárè ó lẹ́kọ̀ọ́ èèyàn kí n lè wá sí fẹ́. á gbé lẹ́nu tó ṣe pé àti sáìdì ibi ẹsẹ̀ yìí ẹsẹ̀ rẹ̀ láti kíni láti máa gbé wọlé wọ́n ní kí lójó jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí ní kíkímọ̀ ti ń bẹ́ ń bẹ́ tó jẹ́ pé eré rẹ̀ ní ọ̀pọ̀ wọ sàárè àwọn olùmọ̀ àwọn àfa àjọyé wa pé ìtumọ̀ tí ń bẹ́ ni pé wọ́n ní kí á rí pé orí lọ bá ara á sì rí pé orí ọlá pẹ̀lẹ́ púpọ̀ ìbẹ̀ ni àwọn nǹkan oríṣiríṣi sí wà tó jẹ́ ká pẹ́lẹ́ ẹ̀rí pàǹdàbí ní pé tá a bá ń obìnrin ká ṣe kí ni ká má gbà lójú tá a bá dẹ̀ ń ná ẹ̀ ká má gbà yàn lójú. oríṣi lápẹ́lẹ́ gan ibẹ̀ lọ́pọ̀lọ́ ń bẹ̀ ibẹ̀ ní násì àwa ń bẹ̀ àti nǹkan oríṣiríṣi nítorí àpọ́nlé tí ń bọ̀ fórí yìí náà agẹ́kọ̀ọ́jẹ́ pórí ní ọkọ̀ ṣe kí ni ní ọkọ̀ wò ni eléyìí ìdí ńláńlá mi tí èrè fi ń wọ ọ̀hún kọ́kọ́ wọnú sàárè àmọ́ tó yẹ tó bá jẹ́ sí pé ní kọ̀ rọrùn bẹ́ẹ̀ wọ́n ti mọ sàárè sẹ́gbẹ̀ẹ́ bíi apá òsì ẹsẹ̀ àbí apá òsì apá àbí ẹsẹ̀ sàárè sàárè mi ti wà ń bẹ̀ tí ò ní rọrùn kẹlẹ́ fẹ́ gbókù yẹ sí ẹgbẹ̀rẹ̀ kẹsẹ̀ máa jò kò díẹ̀ díẹ̀ sẹ̀kẹ́tẹ́ fẹ́ gbọ́ fẹ́ gbókù wọlé láti bí ẹsẹ̀ sàárè yóò kọ́ gbé kalẹ̀ náà síbẹ̀ wọ́n ti wá mọ sàárè kan sí ibà kò ní rọrùn sí túláàsì àwàṣe ìṣètò láti oníbìkì sọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ yìí lóòótọ́ mínà súnà nínú súnà ni tíṣọ́ àwọn abá kéré kan nínú súnà ni àgbọ́yé rẹ̀ ni pé nínú lànà nàbì ni tíṣọ́ àbá níbi kéré kan súnà ni nínú lọ́dọ̀ sọ̀ábà ìtumọ̀ méjì ni wọ́n ń bẹ fún ìtumọ̀ àkọ́kọ́ òun ni kọ́ràn yìí ni ìtumọ̀ àkọ́kọ́ ni bẹ́gẹ́ni inú àpèjúwe tó súnmọ́ eléyìí abdullahi abbas ìdọ̀lá tààlà ó kírun sọláàtì ìdínásà níjọkùn fàkọ́ra àlùfà ìyàjà àrọ̀ pàtì ka, ọwáka jáde ó sì kíni ó kà jáde pàtọ́wáka tán ọwájọ́ yí àwọn ènìyàn pàtó parí irun ó ní fa'altuha mo se ti mo se kɔra atuwa mo kaa le taala mo anaha mina sunna mo mama ka faasi akɛyɛ ma ko nu sunna ka ke ŋun so ko lara ni ka ka faasi a sunna bɛyɛ ɔnɛ yɛ ni o kese kini ɛ kese sunna ke mo fɛ o. tí ó wà fẹ́ kí o tó kùlà ìjọba tó wà ní ẹ̀yẹn ṣe bí súnà ní súnà yìí yàtọ̀ sí súnà àwọn àwọn àfọwò ní fíkíwò ó ti yé lórí àwọn àfọwò ní fíkí lọ́ba ní súnà wọn lè gbà lérò pé kíni ń tà fẹ́ ni súnà bẹ̀yìn ọ̀rọ̀ yẹn ní kọ́ka bá tíà. náà sọ ọsọ kan ó ní mina súnà ń bẹ nínú súnà albikirọ àlàfẹyì tíyẹn bá fẹyàwó tọjẹ ọmọge ọwọ afẹ lé adélébọ tó ti wà nílé ọfẹyàwó sọmọ pé ìyàwó tó wà nílé tẹlẹ bóyá ọmọge ló fọwọn náà wọn ọbẹ nìyẹn kan lé òní ìdíkọ ìṣẹmọ wọn kan lórí ọrọ tí àwùjọ tó ń kà fún ẹgbọn wáyé àmọ ìyàwó tó wà ń lé yẹn nì gbà tó ń ti wà ń lé ọkọ dídé kéwì ó ti dá délé bọ̀ tọ́ba wá fẹ́ ọmọ lọ́mọge tọ́ba fẹ́ lé adélébọ̀ ó ti yẹ alẹ́sọ̀ máa lè kiri pé mìíràn súnà ayùkí mà ìdá sábà òun ni pé kéèyàn ó lo seven days lọ́dọ̀ ọlọ́mọge yẹn seven days yẹn ni pé wàá sun seven days pẹ̀lú lọ́dọ̀ rẹ̀ súnà ẹgbẹ̀yẹ súnà ọ̀ràn yẹn ni kí ẹsẹ̀ pé tó bá wù ọ́ o bí báyìí ni ọ̀ràn yẹn ni dandan lo seven days lọ́dọ̀ rẹ̀ torí pé òun ọ̀dà kan mà rí olùgbèsè ayé kan rí mọ́ wàá ní ọ̀sáré fẹ́ máa pín oorun láàrin ọjọ́ kan sọ́jọ́ méjì kọ́kọ́ fún seven days bákan náà kó lo ọjọ́ méje láàrin lọ́dọ̀ rẹ̀ kọ́mọ báwọn ọjọ́ yẹn sí máa rí kọ̀ọ̀sì wá lé kẹ́lẹ̀ kọ̀ọ̀sì abẹ́rẹ̀ sí ni máa rìn wọ́n ti yẹ ànábì lọ sọ bẹ́ẹ̀ súnà gbẹ̀yẹn ni ọ̀ràn yẹn ni tó dẹ́ tó àbábá sọ̀rọ̀ tó bá ní súnà ní nǹkan nǹkan méjìlá mọ̀ mú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé adélébọ̀ lọ́ fẹ́ ó yẹ tó ọfẹ́ léyà adélébọ̀ ọjọ́ mẹ́ta pẹ́ lóde kẹ́ni lórí lọ́dọ̀ rẹ̀ torí pé òun ti máa ó ti máa sẹ́tẹ́lẹ̀ kò dídà ìjà máa kọ́ so ọjọ́ mẹ́ta pẹ́ lórí lọ́dọ̀ rẹ̀ so gbogbo ẹ̀ náà ọ̀rìn yẹn torí ẹ̀ sábà ti sọ pé súnà ní kíní kan ní ò ní nǹkan méjì ló tù sí èmi máa jọ́nà yẹn mi máa jẹ́ sunna àmọ́ ọ̀pọ̀ tu àwọn afá àdásàlàyé tó bá jẹ́ fún ọ ṣùgbọ́n àwọn onítàdédé sọ̀rọ̀ ni wọ́n ti ráwọn ẹ̀rí mi tó bá kì í pé ọ̀ràn yẹn ni sunna ti bí àdìsí ilé náà sọ ìpìlà pé sunna pé afẹ́ká sí i kì í ṣe ọ̀ràn yẹn ètò àṣọ níbi àdìsí àkà níbi ọ̀rọ̀ jìnnà sáyẹn ó ti ń lọ pé òkú wọ sàárè láti bí ẹsẹ̀ ọlọ́ba sọ̀rọ̀ wọn tààlà ó sàfihàn ìwà níbi àṣìṣọ́lù subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka